بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم خالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون البقاء لله أوه أولا نكان أولا باتي ما بلو òun ni lam yẹlid walam yulad walam yakun lahu kufuwan ahad ọ oh, akulédè akó ara fẹ́ra kù láti rí bàbá wa imamul markaz wa khatibul markaz wa mudirul markaz maulana muhammad abibulayi adam abdullahi alalori akíwọn kó ara fẹ́ra kù bàbá ọlọ́run jẹ́ káwọn ọdún jìnnà síra wọn ọlọ́run jẹ́ mi ẹ̀yin ogun mm, oòrùn kan nínú oòrùn mọ́ markaz ni òṣùpá kan ni bàbá wa ìmáàmù ọ̀yọ́ yìí nínú àwọn òṣùpá ìràwọ̀ kan ni nínú ìràwọ̀ nínú ọmọ Markaz torí kíni torí ẹ̀kíláàsù rẹ̀ ẹ̀kíláàsù òun tó wọ́n lónìí òun náà lọ wọ́n láyé lónìí tí gbogbo èèyàn ṣàfẹ́kù rẹ̀ àmọ́ tá a bá wá rírọ àwọn eléyìí tí wọ́n bá rí èèyàn bu tá a rẹ́ni tí ń pàtàn bu sílé àfa rẹ̀ tá a rẹ́ni tí ń sọ̀rọ̀ bu sílé àfa rẹ̀ tá a rẹ́ni tí ń gbé àfa rẹ̀ sí nọ́mbà fọ́ nígbà tí ń kagbọ́n àwọn àfa àwọn àfa kan tí ò kọ́ nǹkan kan lọ́dọ̀ wọn òun lòun ń gbé sí nàmbà one ìwọ̀n ń gbé àfa rẹ̀ sí nàmbà four táwa rírò àwọn bàbá yìí tó pé àfa Adam náà ni wọ́n gbé sí nàmbà one òun náà nígbà tí wọ́n wà ní Cairo wọn bá bẹ̀ jẹ́ nígbà tí wọ́n dé Nàìjíríà náà wọn bá bẹ̀ jẹ́ bó la ṣe ní appreciate wọn bó la ṣe ní sunkún àmọ́ àwọn náà wíńtà nàbí omi ọkàn sì ń àmọ́ àní wí nǹkan kan àfi tí ujurna fi musibati wa khlufu li khaira minha ikú bàbá bàbá wa ìmáàmù ọ̀yọ́ yìí ọlọ́run má fi tú àṣírí islam má fi tú àṣírí ẹbí má fi ba ìlú ọ̀yọ́ jẹ́ ń bá a ti kí àbá àmọ̀dúnrún márkàsì àgbè dọ́dọ̀ bàbá wa rọ̀yísùn nàkọ́bà ti lé toko bàbá wáìkè akíwọn kú ara fẹ́ra kù àti gbogbo àdọ́ wọn kọ́dà akírọ̀ yusuf nàkọ́bà àti sàbáàbù náà ìmáàmù ọláìwọlá abdulsalami ọláìwọlá nílọrin àwa kí gbogbo anúkàbá òwò màrìkàsì yin ní pátápátá àdákànsí akíọgbọ olú Ọ̀yọ́ àfààní sẹyìdì ustazi ẹ mẹfitahu salahudeen olóyin akíwọn kó aláfẹ́rakù àbádáadáa mo kí àfààní àgbà àfààtọ̀ yáàyè tí ọ̀fẹ́ darúgbó mọ́ gbogbo ojoojúmọ́ lòun tuntun ṣe àmọ́rú omi tí wọ́n fi ń wẹ̀ bí zemzem ni wọ́n fi ń wẹ̀ gbogbo ojoojúmọ́ ni ustazi sẹyìdì abdullateef juma Ọ̀yọ́ akí àwọn náà akíwọn kó aláfẹ́rakù akí gbogbo Madina Ọ̀yọ́ pátápátá àwa gbé kíkí lọ gbogbo fámìlì aláìsí bàbá wa ìmáàmù àti gbogbo fámìlì wọn àdá kan sí mo kí àfa mi àgbà olóko àwọn àgbàlagbà olóko àwọn àgbàlagbà àfa ádámù ádámù eh, àfa abdullahi salati ní ádámù olónìtumọ̀ lọ́dọ̀ ọ̀làdúbáwá àmọ́tumọ̀ lọ́dọ̀ tòun ni pé ádámù ẹ̀ńtà ádámá mímà tá a dá mímà má àkí àfa àwọn ádámù masaudi àkí gbogbo àwọn zùmọ̀lá wọn ní Cairo ànìkọ́ba àti fáríwò Egypt náà kí wọn kú ara fẹ́ra kù ikú àfàwọn abotirinu yóò dá àyàn lẹ́mi torí ànábì ló ní anasu ma'adin anasu ma'adin qala rasulullah sallallahu alayhi wa sallam anasu ma'adin khiyaruhum fil jahiliya wa khiyaruhum fil islam ma'adin ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ẹ̀sà kan nínú irú àwọn eléyìí gbóǹtarì gíní ànùmálẹ̀ ni. ee eh, wàláhì razim ọlọmọsàkẹ inú sílíkì wo la kà wọ́n sí kọ́mùsù wa náà lọ nígbà tí bàbá sheikh adamu pèsè òṣògbólórò pé dáa wá ṣe tàrífù mọ́ríkàsì nígbà tí mo ti kọ́ yín ìwọ náà wà àwọn àwa ìlú wá ṣe tàrífù ẹni tó sì náà ni máa ṣe ṣé wa ń sọ níjọ́ náà sílíkì wo la kà bàbá wa ìmáàmù ọ̀yọ́ yìí sí nínú ọ̀rọ̀ tí òṣògbólórò sọ òun wá sọ pé nàṣẹ́ àná fíyà لغة العربية والإسلامية حتى تعددنا وكنا عشرات ثم ازددنا حتى صرنا مئات ولست مبالغا إذا قلت إننا اليوم بلغنا ألوف أو عشرات ألوف كلنا اقتبسنا نور العلم والإسلام من هذا المكان وأمل كل منا شعلة هذا النور معه إلى مختلف البلاد وفي مختلف الميادين فينا دعاة يدعون إلى الله بالحكمة والموعظة الحسنة وفينا وعظ يتجلجلون في القرى ويدعون إلى الله وفينا مدرسون يعلمون في مدارس العامة وفينا الذين أسسوا المعاهد والمدارس على اختلاف المستويات لتعليم دين الإسلام وفينا موظفون في دواوين الحكومية كوزارة الخارجية والداخلية والإعلام ودار القضاء وفينا من اقتصر على ما تعلم من هذا المركز ولم يلتأق بجامعة في داخل ورف في الخارج بل صار يعمل بما علم حتى ورث الله علم ما لم يعلم وآخرون التهقوا بالمدارس الإنجليزية وتخرج دكاترة منهم عبد الرزاق أبو بكر وهو محاضر في جامعة إيلوري وآخرون اللي التحقوا بالجامعات في البلاد العربية كمصر والسعودية وليبيا وسوريا وتأصلوا على الإجازات العلمية العالية ثم عادوا إلى بلادهم إبداك أبا واسمو أبا الإمام مسعود إيه بن عبد الغني إمام ويو تعنا ó ó Allahu Akbar ó tún dànù náà kó dojú àlánù ibi tá a kà wọ́n sínú àwọn ẹni ṣé òṣogbo ló ń júwe pé ní wàá harun ìlítàhàkú bil jamiat fil biladi arabiya ka misra wa saudiya wa libiya wa suriya àwọn àwọn masari làwọn lọ egypt ni wọ́n lọ egypt ni wọ́n lọ pẹ̀lú àbàbà wolosun ọlọ́nkọ kẹwọn egypt ni wọ́n lọ pẹ̀lú àfa musa jabal egypt ni wọ́n lọ pẹ̀lú bàbá wa mufti òkè ògùn àfa wa abdulrahim hamza àwọn òun ni wọ́n jọ jésù malawu tí wọ́n jọ wọ́n láwọn dé nígbà táwọn dé egypt gbogbo ẹ̀ wá le kankan kan ẹ̀yin náà ma sheikh adam ṣe àwọn asọ́mọ́ àwọn pé a ah, bàbá wọn máa ń dààmú àwọn bàbá ni à ah, nǹkan ṣe yín ni mo kọ́ yín mo ṣe wàhálà kọ́ yín lẹ́kọ̀ọ́ mo ṣe wàhálà ran yín ní sílẹ̀ lárúbáwá ìwọ̀n àtúnṣe wàhálà yín tó máa bá yín náà ẹ lọ yìí ni ń sọ fún mi wàláhì ọlọ́nkọ́ àwọn sùnmọ́ láwọn náà nù ọlọ́run sì gbàdúrà ọlọ́run sì ní wọ́n rí nǹkan mú gbogbo wọn sì padà wálé àwọn tó ti kú ti kú nu wọn bàbá yìí náà ti lọ jọ́yìn wọn ọlọ́mọsá appreciate bàbá púpọ̀ bàbá bàbá onínúure ni wọ́n ṣé wọ́n sọ fẹ́mi wọn ní sẹ́wọ̀n sògbó ló kọ́ àwọn tó àwọn tí sẹ́wọ̀n sògbó ló kọ́ àwọn tó kọ́ àwọn tó kọ́ àwọn tó wá lẹ́yìn tiwọn àwọ̀ ọ̀bá wọn ọmọ kékeré yẹn yẹn pátápátá ra wa lẹ́yìn wọn àmọ́ tí àbá bá rí wa báyìí ọ̀la pé àbá lóyà téèyàn bá rí èèyàn bú ẹ mọ iye èèyàn rẹ̀ á appreciate bàbá ìmáàmù ọ̀yọ́ púpọ̀ toró lóyà sínú ṣíṣe kàádàm kọ́ bá bẹ jẹ́ ọmọ akéwù míì àáfàá míì ní fi ń sáfàá ní gbọ́lá fún kọ́ gbọ́lá fàáfàá rẹ̀ àmọ́ wọn ò ṣerú ẹ̀ fóun náà ntí màá wá dùn èmi ni pé ìwọ tí wọ́n ń ṣerú ẹ̀ fẹ́ni kẹta máa ṣerú ẹ̀ fún ọ ìwọ náà láwọn ọmọ akéwù kí wọ́n á gbà kan lérí àfáà tiẹ̀ sínú rẹ̀ ó dùn bí wọ́n ti ń gbà àfáà kan lérí àfáà rẹ̀ bàbá wa Ìmáàmù Ọ̀yọ́ yóò ṣe bẹ́ẹ̀ ló jẹ́ yìí wọn kò tún ṣe bẹ́ẹ̀ sí bàbá àmọ̀dúró mọ́kàsí ó dúró déédéé gbogbo ọjọ́ tó bá rí mi báyìí pẹ̀lú àwàdà àti ìdùnnú ní ń bá mi ṣe bí ọmọ bí bí bí pẹ́gbẹ́ lè pẹ̀lú àbọ̀ fà máa pé òun lè márùn ò ní gba bàbá àmùdúrù mọ́ mi lọ́wọ́ èmi náà wàá sọ fún ẹ̀mí bàbá ẹ̀yìn yín ni mo tò sí i tó àbá gbà máa yín lọ́wọ́ ẹ̀yìn yín náà mo tò sí i gbogbo jọjọ́ àbábá rí mi àwàdà tí ọkọ bá mi ṣe nu òun lè má wá òun ní gba àmùdúrù mọ́ mi lọ́wọ́ mo ní wà láyọ̀ abẹ́ ẹ̀yìn mo wà mo tò sí yín lẹ́yìn ni bàbá rí ni bàbá ọlọ́mọsà kẹwọn ìlóyà àwọn sí Adam ọlọ́run bá fi sàlékùn kẹ́ fún wọn ìlórí àwọn sínú ọgbà ìlórí àwọn sí gbogbo ọmọ márkàsì ọlọ́run bá fi ṣe àlékún ìkẹ́ fún wọn ọlọ́run náà ló ti sọ ní alukurani fún anabi wa muhammad ó ní wàá má jẹ àdínà libasari min kọbùlíkà lẹ́kọ́lùdà afa ìmẹ́ta fọ́ọ̀mù kọ́ọ̀dídùn kúlù nafsin sa ikọ̀tùlmọ́t wànàbìlókun bìṣẹ́rì wàlẹ́kẹ́rì fitnatan wà ilayna turja'un sí bàbá sí Ádámù náà ní gbogbo nǹkan sí Ádámù kì í kálámù bọ̀ ni wọ́n kì í mọ̀ bọ̀ bàbá ní àwọn ulama romantic ibi tó ti wúlò nù wọ́n ní kullu nafsin za ikotil maut wọ́n ní kọ̀díyà kan ni kùlíyà hamuliya musawara ó yàtọ̀ sí wal asri innal insana lafi khusri illa alladhina amanu kọ̀díyàtún kùlíyàtún hamuliyàtún muhumala lèyìn àwọn ulama romantic bàbá sí Ádámù ló fi yé wa ọlọ́run àbáwá máa ń mú ọ̀yọ́ ofu ọjọ́ kan ọlọ́nkọ́ kí afáyà ya agodi ọmọkẹ́ Sheikh Adam náà ni àwọn fèrè àsúfin nù níbi wáàsí ẹ mọ̀ pé ó ní yọmú mẹ́ta náà ní gbogbo ẹ̀dá ní kí bàbá yà ṣe yọmú mẹ́ta náà ní gbogbo ẹ̀dá ní láyé gbogbo ọjọ́ yòókù tó kù lẹ́yìn rẹ̀ ọjọ́ rárí ọjọ́ ni ọjọ́ mẹ́ta lọ pàtàkì fún gbogbo ẹ̀dá láyé òun náà lànàbí yìí tọrọ ńgbà tí ọ̀rẹ́ ti ọ́ sàdúrà fún ó ní sàlámù ní aláyé ayọ́mọ òlítù wàyọ́mọ àmútu wàyọ́mọ ọbọ̀ hàtọ̀ háyà ó ní kò sọ́jọ́ kan tó bàbá wa ti wá lò tà kọ́kọ́ gbogbo wa ti lò tà kọ́kọ́ ah salamu na alayya yóò mọ àmútu ọlọ́njẹ́ bá àbá yìí náà yóò mọ ọ̀bọ̀ aṣọ àyà méjèèjì tó kú fáwọn náà ọlọ́run kó jẹ́ àgbà kí ọlọ́run ká bá yọnu ọlọ́run pàdé taramat taramat ilayya taramat ilayya wafatu masaud fakitu ukadibu adal khabar ila anta yakuntu min sidikihi famazaka qalbi asa wa nfatora ala rajulin من خيار الرجال يطيع المؤمن فيما أمر أيا مصعود الخير طب مسكنا في جنات خير مقر ولقاك ربك رضوانه وعشت في الجنة مع الحر أجر الله يا ربنا يا إلهي اغفر الإمام مسعود الحكي بالصالحين في زمرة المرسلين الله بات يا بنا سنو سلكي أو شيخ آدم nínú àwọn òjíṣẹ́ ọlọ́run bá a fi hàn síbẹ̀ torí kíni innahu rọ́júlù dáúlà rọ́júlù dáúlà wá ìdára rọ́júlù hikma wà ìràdà rọ́júlù khair wà wàfà rọ́júlù ikhlas wà wàfà rọ́júlù amánà wà àtà ọlọ́run káànà bàbá wa máa mọ̀ yọ káànà muhibban lil jami' wàlá yàtà àdàf àni nàás illa bi khair káànà khalukon káànà محبا للجميع ولا يتأدث عن الناس إلا بخير اللهم أجزه بالحسنات إحسانا وبالسيئات عفوا وغفرانا اللهم اجعل قبره روضة من رياض الجنة ولا تجعل قبره حفرة من أفار النار ìrọ̀rùn bá wa ولا bàbá náà wọ́n là gbogbo dáadáa bí wọ́n ṣe ń ṣe wàhálà fún tá a bá ń ṣàdúrà pé yáyà markaz ah markaz yóò máa bẹ lọ wọ̀yáyà mudir mudir náà máa bẹ pẹ̀lú àlàáfíà wọ̀yáyà almarkaziyun almukhlisun almarkaz gbogbo àwọn mukhlisun àwọn tí wọn láfọ̀mọ́ irú àwọn yìí ni mukhlisun gbogbo ẹni tí ń yọlẹ̀ dànù ọgbà àwọn kì í saráfọ̀mọ́ gbogbo ẹni tí ń yọlẹ̀ sọ̀rọ̀ Sheikh Adamu tí ó sọ lójú wa ní dáadáa tí ó sọ lẹ́yìn èyí wẹ̀ ṣe mukhlisun gbogbo ẹni tí ò lóyà sábà mudiru markaz kì í ṣe mukhlisun àṣàdúrà fúnra ẹ̀yàn yìí وياي المركزيون المخلصون للمركز وفروعه البررة الأوفياء وأثابكم الله بالجنة ọlọ́run àdìjẹ́nà ló bá fi san bàbá wa ìmáàmù ọ̀yọ́ ìbá fi san wọ́n lẹ́sàn torí àwọn náà kó sínú tá ànábì wí kọ́ra rasulillah sallallahu alayhi wa sallam ó ní anasu ma'adin anasu ma'adin khiyaru unfil jahiliya wa khiyaru unfil islam ma'adan dákun bó ṣe rí nu ọlọ́mọ sábà wa kẹ́ wọn ọlọ́mọ àṣekú sí mi akí bàbá wa makọ́mù mudiru markaz agbé kíkí táàzì àyàn agbé lọ síbẹ̀ bàbá imaamu markaz wa imam wa khatibu markaz mugulana mudiru markaz wa imaamu markaz wa khatibu markaz muhammad abibulayi adam abdullahi alilori ọlọ́run bàbá ọlọ́run má jẹ́ ríru eléyìí malásìkò sìn ọlọ́run jọdún ó jìnnà síra wọn àwáyé kù sí àmọ́ ọlọ́run jọdún ó jìnnà síra wọn akínyìn agbé kíkí wọn lọ síbi ọ̀dọ̀ àfáà sẹ́yìn ni ustaasi الاستاذ مفتاح مفتاح الدين صلاح الدين àti sẹ́yìdì ọ̀stáàsì abdullatif juma àfàtọ̀ yaayi bí ọmọ alárúbáwá bomi zẹ́mzẹ́m ni wọ́n fi ń wẹ̀ níwọ̀n ògbó mọ́ gbogbo ojoojúmọ́ wọn a máa tuntun sí mm, iṣẹ́ rẹ nu akí àwọn náà akí gbogbo òlú ọ̀yọ́ pátápátá akí àwọn usra usra àti gbogbo àwọn àfa àmàmùwàyí akí wọn akí ọ̀rẹ́ mi náà àfa wa masoud eh, àfa wa adam masoud àfa adam olóko àwọn àgbàlagbà ṣéwùsàrà àti ní ádámà ìtumọ̀ rẹ̀ pọ̀ amájábá sọ̀rọ̀ ní ádámù ẹni tá a dá mọ́ akí afáwọ̀ akí gbogbo àwọn fáríwù nàkọ́bà ti Egypt náà akí gbogbo àwọn zùmọ́láwù wọn náà akí gbogbo eh, eh, rọ́bì tọ́tùlà àyínmọ̀ wàlẹ̀ òlàmá ẹ̀ nìbàdàn náà àti gbogbo àwọn àyínmọ̀ náà pé ẹ̀kú léde ẹ̀kú ara fẹ́ra kù ọlọ́run ní ìpè ní masalu lè jánà ti lẹ́dí ọ̀yídà mọ̀tẹ́kùnà fi a aniharun min ma'in gẹ́rẹ́ àsìnì wa aniharun min labanin lam yatagayyar ta'amuhu wa aniharun min khamrin lasatin lisharibin wa aniharun min asalin musaffa wala hun fiya min kulli samarati wa magfiratu min rabbihim ọlọ́run mọ́sàbá fi pàdé bàbá yìí gbogbo ẹ̀ náà jọba lọ́hùn ọ̀la yìí bẹ̀ jẹ́bi ọ̀nà gbogbo àwọn sọ́ọ̀fù tó rìn ìjì alihumina limotekin dákun ọlọ́run wọ́n sábà ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn sùmọ̀láwù wọn tí wọ́n jọ kẹ́kọ̀ọ́ ní Egypt pátápátá àfáwa mufti òkè ogun àfáwa tí wọ́n ti lóògbé àfáwa Usman olóṣùn àfáwa Musa Jabal gbogbo àwọn tí wọ́n jọ kẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ sùmọ̀láwù tí wọ́n jọ wọkùnrin àlóga wàtẹ́díàmà ní Egypt tí bàbá bá bá ní ẹ lọ́ọ́ sè náà mo ṣe wàhálà kọ̀yìn kéwú

يا ربنا يا إلهي اغفر للإمام مسعود الحق بالصالحين في زمرة المرسلين ọlọ́run má ti jẹ́ ọ yáfa àná nísìnyí ọlọ́run má ti jẹ́ ọ yáfa àná nísìnyí ọlọ́run subahana man la aiba fi wàrà xata wà fún kọ kúlù sí ilmi alim kúlù wà lọ́wọ́ fún àbáwá ìmáàmù ọ̀yọ́ tí wọ́n relé ìmáàmù masoud abdulgani bisimilahi rahman rahim kúlù wà lọ́wọ́ ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad jẹ́ mi bá a mudu markasi ogun. ولا دعاء ما تركوا يا يا المركز والمدير ويا يا المركزيون المخلصون للمركز وفروه البررة الأوفياء وأثابكم الله بالجنة آمين